ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أزق الحديث كلام الله وأحسن لهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار تفسير القرآن الكريم نصرة البقرة آية أقرنك أتي أقوجي أتي ميري يعني 144 ناني أكانيني نعم أعوذ بالله من الشيطان الرجيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد فول وجهك شطر المسجد الحرام وعيث ما كنت أَقْبَلْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شطرا وَإِنَّ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ لَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ وما الله بغافل عما يعملون ولئن أتيت الذين أوتوا الكتاب بكل آية واتبعوا قبلتك وما أنت بتابع قبلتهم وما بعضهم بتابع قبلة بعض ولئن, ولئن اتبعت أهواءهم من بعد ما جاءك من العلم إنك إذا إنك إذا لمن الظالمين الذين آتيناهم الكتاب يحرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا الله على كل شيء قدير الله سبحانه وتعالى وبتي أشعر القرآن كالفوان النبي صلى الله عليه وسلم òun ni الله ń bá ọ̀rọ̀ lọ nípa ọ̀rọ̀ nǹkan tí ó ṣẹlẹ̀ nípa kébìlà ewu dájú kọ mùsùlùmí nígbàtí a bá ń kírun ọlọ́wọ́ bá ní qad nara taqalluba wajhika fi samaa oníwọ̀n bá ní dájúdájú àwọn ọlọ́wọ́ bá àti rí taqalluba wajhika ìyíjú sọ́tún sósì ìgbójú sí ọ̀tún àti òsì fi sàmà ní sàmà tí ń ṣẹlẹ̀ sí anábì sallallahu alaihi wasallam ìyẹn ni pé nígbàtí anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Abdullahi ibn Abbas radiyallahu anhu tí alimami ibn kathir rahimahullah tí wọ́n mú wá nípa àyà tí a ń kà lọ́wọ́ yìí wọ́n ní kana awwalu ma nusikha min alquran alqibla ipe tá a bá ń ka alquran àkọ́kọ́ àyà tó jẹ́ pé òun ni ó jẹ́ àti mansukh. أو آية ناسخة ومنسوخة آية أقبانكرة أبي آية أقبانكرة فن آية وأن القرآن تجاقق ونني أرنقى آية قبلة عبد الله بن عباس أني أني أن رسول الله صلى الله عليه وسلم لما هاجره onígbà tí anabi ṣe hijira ilal madina tó kò ní maka tó lọ sí madina ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sì ń gbé ní madina wọ́n jẹ́ àwọn yahudi ọlọ́run wa pa anabi sallallahu alayhi láṣẹ ńgbà tí ń kírun ó dájú kọ baitul maqdis báwọn ará àwọn yahudi ṣe rí pé baitul maqdis lànàbì ń dájú kọ nínú wọn dùn wípé aha bí tá à ń kọjú sí náà ni òun náà ń kọjú sí kírun kíní yìí ni kò wá tẹ́ anabi sallallahu alaihi wasallam lọ́rùn lànàbí wa máa ń wò pé ah ibi tí ń kọjú sí kò tẹ́ mi lọ́rùn ìgbà tó wá di pé ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ sí ní dùn anabi sallallahu alaihi wasallam nínú ọkàn gbogbo ìgbà tánàbí bá ti wá di pé ó kírun tán yọmọ wá wo òkè yọmọ wo sánmà bí ẹni pé ń retí ntọ́lọ́wọ́n ọbọ̀ òwì nípa ọ̀rọ̀ kíbla náà lọ́wọ́ bá ń jẹ́ kó yí wa ní àyè pé kọ̀dínàrá dájúdájú àwárí tí nínú èdè lárúbáwá qad tó bá ṣáájú fi'la al-mudari'a ní pé fíìlì tí ń jẹ́ fíìlì mọ̀bọ́rì yẹn ni pé èèyàn ń ṣe nǹkan lọ́wọ́ inú tí wọ́n túmọ̀ ni pé àtàkìlílì wà tẹ̀kọ̀sìr ìgbà míì máa ń túmọ̀ pé ó ṣe é ṣe ó kéré kí nǹkan yìí ó ṣẹlẹ̀ àbí kí wọ́n sọ pé nǹkan yìí ń ṣẹlẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ tó bá pé qad yanjah tọ́ ó kéré láti pé kí ẹni tó bá jẹ́ òròjú kó paasi kó paasi exam qad yanjahu alkaslanu alimtihan qad wọn máa ń lò fún taqlil abinigba mi kí wọ́n ni qad yarsubu almujtahid ó kéré kó jẹ́ pé ẹni tó ń gbìyànjú nípa ọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ kó wá fèlì àbíkẹ́ wọn ni pé qad yanjahu al-mujtahid yóò wọ́n túmọ̀ sí at ipò ẹni tó bá jogún gbìyànjú ọ̀pọ̀lọpọ̀ ọgbà kọ́díyà ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní máa ń túmọ̀ àmọ́ Allah subhanahu wa ta'ala ó lo fi fi'la mudari' ó fi tẹ̀lé àwọn nítu ní pé qad nara ànítu nítu tẹ̀kílìl àbíká ní tẹ̀kífìr ìtumọ̀ rẹ̀ ni pé a tu nítu tahqiq ẹni pé dájúdájú ètù dájúdájú látú bẹ́ẹ̀ sì ni dájúdájú fíìlì mọ́dí ní máa ń tẹ̀lé látú ní ètò tahqiq àmọ́ níbí yìí náà ètò tahqiq látú so eh, sheikh Uthaymin rahimahullah wọ́n ní tọ́lọ́wọ́ bá fi lo qad tó fi fílù mọ̀lọ́rí tẹ̀lé yẹn ni pé anabi sallallahu alayhi wa sallam fa'ala hadha al-amal bit-takrar anabi gan ṣe kíní yẹn ní ọ̀pọ̀lọpọ̀ gbala anabi ń ṣe tó pé lọ́pọ̀lọpọ̀ gbà tó bá ti ṣe tábà yóò sábà wò kéèké ah gbẹ́gbẹ́ kí wọ́n retí pé ah, kí wà yóò sì bí ti ń kọjú sí yìí kọ́nà tí bàbá mi sọ wọn kan lérí rẹ̀ tó tí àyà mi ọba tó wá kò tó ní lọ lérí ọ̀rọ̀ tètè kébìlà sọlẹ́yìn tá a fà bá ń sọ àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ kó yé pé àti pé anabi sallallahu alaihi wasallam ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha náà ló fi lágbára àti yọta anabi sallallahu alaihi wasallam sẹ́yìn nípa ọ̀rọ̀ ẹ̀sìn wallahi ó ní agbára gan kéèyàn yọ tànẹ́bì sẹ́yìn pé ẹ̀rọ já máa ṣe bá ṣe ń ṣe náà àwọn kan ń pàkíyèsí pé alánàbì èé ṣe báyìí anábì èé báyìí ẹnìkan sọ pé anábì ah, èé báyìí kò túmọ̀ sí pé bídíà ni sọ́ńtẹ́nì ń sọ ni pé anábì sallallahu alaihi wasallam wíwáyé tó wáyé tọ́lọ́wọ́ bá ń rán anábì wáyé kò pàtàkì kò nítumà bàtí ẹ̀ bá ní àkóyè sí dandan ní ká so ibà nẹ́bí ṣe ṣe nítorí òun sọ ní pé ànábí ó pàtàkì lẹ́yìn náà ẹni tí òun wá ń sọ pé kèsì bá ṣe ṣe òun ẹnìkan ní ọ̀dá yìí tí wọ́n fẹ́ máa ṣe òun kalẹ̀ àbí kó jẹ́ pé ìwọ gangan ní kó jẹ́ pé àwọn àgbàlagbà kan lọ́wọ́ dá yìí òun kalẹ̀ àbí kó jẹ́ pé ìwọ gangan lọ́ọ́ dá yìí òun kalẹ̀ nítorí òun sọ ni pé àwọn àgbàlagbà yẹn wọ́n wúlò jù so náà ni ọ̀rọ̀ bídá kìí ṣe nǹkan tí èèyàn kan jòkó tó wàá jòkó tó wàá ọ̀rọ̀ kúrò lọ́pọ̀lọ́ ara tiẹ̀ tó wàá máa jù sáyé nítorí pé mustawa alami gan ò lè sọrú ẹ̀ ọ̀rọ̀ alami tiẹ̀ kọ́ nínú yàrá inú ilé rẹ̀ tó bá wà àbí ẹ̀yin tẹ́ bá fẹ́ parọ́ fúnra yín náà lélọ̀ lè kóra yín jọ lẹ́mọ̀ gbé jáde ẹ̀yin náà wà máa sì kí ọ̀rọ̀ òun pé àníjẹ́ kó já pẹ̀lú wa ní àní pé àwọn tí wàá járọ̀ yìí sí i ẹ pè wọn àwọn ọmọ wa challenge wọn ipe àní ẹ ti ẹ pa wọn tí ó jà rọ yín tẹ̀ ń pa sí rédíò yìí tí wọ́n tó wọn wọn parọ́ fúnra wọn pé àwọn ọmọ wọn yìí ò rí àdáwò ń bẹ lórí àwọn iléeṣẹ́ rédíò Ìlọrin ta níyì ẹ dákun ẹ̀yin náà lẹ sọ pé àwọn kan ń takùn yín wọ́n ń takùn tẹ̀ ń ṣe wọ́n wá ní ọ̀dẹ̀ pè wọ́n ẹ̀ ní ẹ̀ àmọ́ wọn lẹ́yìn ìgbà tó wá lè wọ́n tó wá lè ẹnìkan wá já wọn rọ́ pé ẹ mọ̀ wọ́n ẹ mọ̀ wọ́n ẹ̀yìn ìgbà wọn ẹwà tó ń sọ fún wọn pé ẹ a pè wọ́n wọn lóhùn ni èwo ni ká mú mbẹ́ èwo ni ká mú nínú mẹ́tẹ̀ẹ̀ta sobi tí mo ti lọ ni pé ọ̀rọ̀ kọ́dìnàrọ́ takọ́lùbẹ̀ wajhika fi sama anabi sallallahu alaihi yóò sá máa wòkè ní gbogbo gbà bí ah, ọ̀rọ̀ kíbla yìí so ni ó fi mọ̀ pé anabi sallallahu alayhi wa sallam kìí ṣẹni tó kàn máa ń sọ pé nǹkan yìí ó dẹ̀sìn tó apẹ́ tí bá máa ń sọ pé nǹkan yìí dẹ̀sìn ni ẹsẹ̀kẹsẹ̀ bó ṣe wù ú wípé a ah, kò wù mí kí n máa kọjú sí Jerusalem kírun ẹsẹ̀kẹsẹ̀ náà ni ó yí padà lẹ́sẹ̀kẹsẹ̀ pé a ah, èmi kírun sí irọ́ ẹ̀jẹ̀ ń yapa wọn àmọ́ lọ́run ibi tọ́lọ́run darí rẹ̀ kọ bí kò máa kọjú sí kírun òun náà nù anabi wa kọjú sí kírun bẹ́ẹ̀ bí ọdún kan àti oṣù mẹ́rin anabi fi kí bẹ́ẹ̀ so lẹ́yìn ìgbà yẹn lọ́lọ́wọ́ sọ fún pé kọ̀dùnàrọ́ taqalluba wajhika fis samaa àwọn ọlọ́wọ́n ọba a rí ìyíjú sọ́tún sósì tí gbogbo àwọn àfáàkọ̀ sàmà tó sàmà wo sàmà ní gbogbo ìgbà olùwà ni walanuwalliyannaka qiblatan tọrọbọha olúwa ní wàlẹ̀ ìwọ̀lìyànnaka àwọn akọjú wa nábì yẹni pé a padà dájú rẹ kọ kébùlà tán tẹrọbọha ibùtajú kọ tí inú rẹ dùn sí gangan ibi tó fẹ́ máa kọjú sí gangan yẹn èmi ọlọ́run nìsín ìwà dájú rẹ kọ àṣẹwáwá pé fawalli wajhaka shatrul masjidil haram ọlọ́wọ́n ni walli wajhaka dájú rẹ kọ́ shatrul masjidil haram ọ̀kankan mọ́ṣáláṣí tó jẹ́ mọ́ṣáláṣí alápọ̀nlé yẹn pé kàábà ẹ̀wù bí àṣẹ ìkọjú sí kébìlà bí àṣẹ kíkọjú sí kébìlà bó ṣe wá ní eléyìí iná ni kírun kírun kéèyàn kọjú síbi tó bá wúyàn tí kèké tí è ṣe kíbla tó bá ṣe pé yẹn bá màmá ẹni wọn ò nírun ọkàn ṣeré ni tó bá ń sọ fún ọ pé ibi tó ń kọjú sí kírun yìí kìí ṣe kíbla ó sì ní ibà ń kí kò sí ń tọkùn ọ ìyẹn ń ṣeré nù ọ̀dà gẹ́gẹ́ bí kí bóyá àyílà ń wọlé ní aago kan ẹnìkan wá wò pé èmi ọmọ kí tèmi láago méjìlá irú ẹni ń ṣeré nù kò ní ìrùn kankan tó bẹ lé kí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ kí bẹ́ẹ̀ tó tó bí kí tó fi wá bọ́ síwájú ọlọ́run yóò dénú fáìlì iṣẹ́ rẹ̀ kò ní bá àrùn kankan bẹ́ẹ̀ so bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ kíbla tó bá sọ fún ọ pé ibi tí kíbla wà ní ìbẹ̀lẹ̀ yẹn gbọ́dọ̀ kọjú sí o kódà tí yẹn bá ń kírun bóyá ọkàn wà ní àyè kan abọ́wọ̀lú kan ọ̀wá dábi tí ń jẹ́ kíbla mo sì fẹ́ kírun ìgbésẹ̀ tó yẹ kéèyàn gbé ni pé kéèyàn ó bi àwọn èèyàn kí ẹ dákun mo ní kíbla wọn àyà yìí á jẹ́ pé orí àwọn èèyàn wo àwọn mọ́ṣáláṣí tí ń bẹ nílùú yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ démúlò àwọn mọ́ṣáláṣí yìí ń bo ni wọ́n kọjú sí kó wo bẹ̀ kó kírun ó ti wá débì kan kò sí mọ́sálásí kò sí èèyàn tó bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n náà wá ní ọ̀ọ́dá kébùlámà kọjú síbi tí ẹ̀mí rẹ̀ bá wò pé kébùlà ni àmọ́ bó ṣe ń kí lọ́wọ́ àbó kìsàngbàrà lẹ́nìkan dé lóní ẹ̀ńkìrùn ní ní mbọ́lẹ́ akọjú sí yìí wọ́n ní yàyìn náà kébùlà kọ́ wọn yàyìn náà irun ó tó kí lẹ́sẹ̀kẹsẹ̀ àmọ́ tó bá jẹ́ pé o ti wá kí lọ ó ti pẹ́ bóyá àwọn náà wọn wà ń bẹ̀ lọ́wọ́ rí pé ẹnìkan bá dé lọ́wọ́ kí irun wá ní à ibùdó ń kí wá ní kà á kí máa ń kọjú sí yà yín ni yìí tó ti kí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn kò ní dèké yàn dá padà kò ní dèké yàn dá padà torí tí yàn bá ń ṣe láláì mà ọlọ́wọ́n bò ní mú yàn lélẹ́rí ọmọ kunna mu'adhibin hatta nab'atha rasula so bákan náà nǹkan tí yàn bá ṣe mistake èèyàn ṣàṣìṣe ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا سأمنتي أماما قالوا بني فولي وجهك شطر المسجد الحرام قالوا أني والنبي صلى الله عليه وسلم دوجورك شطر المسجد الحرام شطروا نقول شطروا هنا ني ọ̀kan kan kan kan mana qibalahu ọ̀kan kan bí tí nǹkan yẹn wà gangan pé ní kọ́ dájú kọ ibi ìlànà afáfin máa ń ṣàlàyé ọ̀rọ̀ qibla ipe tó bá wà nínú kàábà gangan ṣátìrù tiẹ̀ yóò máa jẹ́ ainul kàábà ó kọjú sí kàábà àwọn gàbá yẹn wọ́n máa wò ó straight ẹ̀ ni tá a sì mọ̀ pé kàábà igun mẹ́rin iná ni kàábà ni igun mẹ́rin ló ní ẹni tó bá fẹ́ wà nínú kàábà wà nínú mọ́ṣáláṣí kàábà gangan gbogbo bí tó bẹ́ lè dúró ọkọ̀ jù sí ni bí ká ní kàábà ni tíra tí mo gbé síwájú yìí ẹni tó bá wà níbí yìí yóò kọjú síbí náà ni ẹni tó bá wà níbí yìí yóò kọ ojú rẹ̀ wáyà yìí ni ẹni tó bá wà níyà yìí ìyà yìí náà ni yóò dájú kọ ẹni tó bá wà níbí yìí yóò dájú kọ yà yìí ẹni tó bá wà níbí yìí yóò dájú kọ bí ẹni tó bá wà níbí yìí ibi náà ni ojú nkálukọ́ dájú kọ níbi tíra yìí shatrul masjid haram yẹn nípa ń ní ainul kaaba aw ainul qibla ibi tí ka qibla wà gangan wọ́n máa wò báyìí ẹnìkan gbọ́dọ̀ wá dúró kọ́ wá ní mo fẹ́ kírun kọ́ wá ní mbọ̀lọ́ kírun sí kọ́ wá ní ẹgbẹ́ tẹ́mi ó dúró nìyí tíra pé kíbla ni òun wá wà báyìí òun wá lọ báyìí káwọn ní kí ló dé ìṣẹ̀bẹ́ gbẹ̀bẹ̀ náà mọ̀ wá so ó kọjú sí àyínú rẹ̀ ni ọmọ wò wáyé ni amẹ́ni tí ò bá sí nínú kàábà bóyá ó wà ní ìta ní Mẹ́kà náà ló wà kásọ pé kíbla ni yẹn ni pé kàábà ni òun sì wà níta ntí ó ṣe ni pé sáìdì ibo ni kíbla ń wà o kò gbọ́dọ̀ wá dúró kọ́ wá kọjú rẹ̀ sí ẹ̀gbẹ́ bí tó bá bí pé kábàdà kọ́ wá ní òun ní lọ́nẹ̀yìn mi yìí kò gbọ́dọ̀ síbẹ̀ so bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ dúró kọ́ wá kọ ojú síbi ìṣẹ̀lẹ̀ pé kọ̀ kẹ̀yìn sí nìsín àmọ́ kábà wà níbí kábà ní tíra yìí òun wá dúró báyìí tó pé ibi tójú rẹ̀ ọ̀lọ́ ni sórí ẹni yẹn òun yóò kọjú iṣẹ́ tírù rẹ̀ sáìdì ibi tó wà àmọ́ sáìdì tó wà nínú kìí pé yóò máa rí ìyàtọ̀ tí ń bẹ láàrin ainul kaaba àti jihatul alkaaba ẹni tó ń bá wà ní jíà sáìdì ìbẹ̀lú wọn kọ ìṣòwò nílò wọn máa rí kí ni wọn máa ń dá ìṣòro lẹ̀fẹ́ lómi yóò rò pé ìyàtọ̀ ń bẹ láàrin ainu àti ṣáàtìrù ṣáàtìrù gẹ́gẹ́ lọ́wọ́ bá náà lọ́wọ́ bá dákọ̀ọ́ alukur'anu yìí ibẹ̀ láti wáyọ̀ dájọ́ pé ẹni tó bá wà nínú ẹ̀ ṣáàtìrù tiẹ̀ ni pé kọ́ máa wò báyìí kọ́ máa wò kó jẹ́ pé ibi náà ní yọjú lọ́wọ́ kan yìí ẹni tó bá wà ní jìnnà owó ò lè rí ṣátìrù tó yẹ ni pé jíhà láwa pè ipe sáìdì ibi tí kàábà wà náà ni ó dájú rẹ̀ kọ́ tí ó bẹ́ẹ̀ náà lọ́wọ́ adé gbogbo ẹni tí bá ń bẹ ní àgbáyé bíró àtàwọn Nàìjíríà yìí ń táwa wà ní pé sáìdì ibo ni kíbùlà wà sáìdì bò ní a ti mọ̀ pé kò lè fi ẹ̀gbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin kọjú sí àwa kò lè fi ẹ̀gbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin kọjú sí wa àwa náà sì lè rí ẹ̀gbẹ́ mẹ́rẹ̀ẹ̀rin rẹ̀ tán yányán níbi tá a wà bóyá ni pé ibi tó bá wà tó ti kọjú sí wa ibẹ̀ láàmú wa wá káàkiri tó bá sọ fún wa pé tọ̀ ní nàìjíríà o ibi tí kaaba wà ní sọ pé nàìjíríà tó yẹ pé ara Ìlọrin níbi tó wà ní tó máa ní pé tàwọn ará Sókótó bí tí wọ́n wà kání pé bí tí wọ́n wà lápèjúwe ibẹ̀ náà làwọn náà máa wá káàkiri pé sáìdì ibo ni wọ́n wà iná ni àwọn àdéhìsí mímẹ́ tó ipá àwọn mímọ́ ń fi ń ṣẹ̀rí tó pé àdéhìsí yẹn kìí sì ṣe àdéhìsí tó ti ń ṣẹ̀rí ẹlòmíì ni ẹ má dààmú ara yín má wọn ni alkaima bayna al-mashriq wal-maghrib qibla wọn ni àti láàrin ibi yóò rùn àti láàrin ìbúwọ̀ oòrùn kíbla mẹ́mbẹ́ tẹni pé ẹkọ̀ yusuf tó bá wù yín àdísì ti wá kọ́ yẹn ìgbà tí anabi sallallahu alaihi wasallam wà ní Madina náà ní ń ṣàlàyé fún àwọn ará Madina àdísì àwọn ará Madina ní àdísì yẹn ipe tẹ bá fẹ́ wá Kaaba ti yín o inside ibi tó wà láàrin ibi tó ń ti ń yọ àti ibi tí ń ti ń wọ̀ náà ló wà yẹn pé kò sí láàrin apá ọ̀tún àti ní apá òsì àdìsí wọn Imamu Shawkani wọ́n sàlàyé rẹ̀ inú nílò làwùtọ́ rí pé ọ̀rọ̀ yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ará Madina ni àmáwa ní tó kàn wá òun náà ni pé báwo ni ibo ni ọ̀gángan ibi tí kébìlà yìí wà Rawaiul Bayan òun wá ń ṣàlàyé ọ̀rọ̀ òun wípé tó máa ń sọ pé ẹ kọjú sí shatrul masjidil haram pé jíha pé jíha rẹ̀ ni sáìdì ni ìtumọ̀ rẹ̀ ni pé tó bá sọ wọn pé sáìdì ibi tó wà ní ibẹ̀ náà ló ló dúró sí ibẹ̀ náà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí kọ́ sí tó ṣe pé lẹ́wọ́ ìdàkúṣìfàl hawajib tó pé tó bá wá ń kílẹ̀ gbogbo tí ń bẹ níwájú yín yasil ila ainil káàbà tó pé de á dé bẹ àyínú gangan tó pé bí pọ́ìntì kábà náà lẹ́wàá dé tó pé wọn àtàn bá ń kílẹ̀ gbogbo tí mẹ́wájú lákòjúwe nìsín kéèyàn sọ fún wa pé níbo ni mọ́sálásí jimoh Ìlọrin wà lákòjúwe gbé níbo ni sáìdì bẹ̀ ẹnìkan wá fẹ́ náwó òun wá ní ọ̀nà yàyín sẹ̀pẹ́ tó bá kílẹ̀ wájú rẹ̀ lọ láéláé yọ̀nà lè já sí ọ̀nà alágbàdo ni so ẹnìkan ní wọ́n ní ọ̀nà kíbla yín dà ẹ̀yìn ní pé mẹ́sàlásì jímọ̀dà náwó sọ́nà sáìdì bẹ̀ àwọn méjì wá dúró ẹnìkan náwó báyìí ẹnìkan náà tiẹ̀ báyìí ẹnì pé ẹgbẹ́ kan náà ní méjì wá ẹnìkan náà tiẹ̀ báyìí ẹnìkan náà tiẹ̀ báyìí tẹ́ bá wò gan o lè má tó ìlú kankan tó ń kálukú fi náwó tiẹ̀ bí méjèèjì ṣe wà ń dájú kò síyèméjì mẹ́ tẹ́ bá kílẹ̀ àwájú àwọn méjèèjì lọ ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tó kálukú lè dì sí sónà ni pé ẹni tí wọ́n bá ní pé sáìdì bí lè tó pé tó bá tẹ bá ń straight rẹ̀ lọ ẹ̀rọ lè lè síbẹ̀ níta ń sọ pẹ̀lú jíhà alkaibanu kèsì pé káwọn pé ẹ ṣèbọ́nà bí náà ni ẹ kọjú lọ́nà bẹ̀ ìyẹn nígbà tó ti pọ̀ ọ̀bá rí ẹni tí ó sọ fún ọ nu àwọn tí a bá ti rẹ ẹni tí ó sọ fún yàn kí yóò kíkù sáìdì yẹn gangan náà ni mùsùlùmí kí wọ́n á tara rẹ̀ jẹ lérí ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí èsì máa fi ẹ̀sìn rẹ̀ ṣeré àwọn èèyàn ní àyà wọ́n ń fi agídí fẹ́sìn wọn ṣeré ẹlòmí lè dúró pé à ẹ kíbla o kíbla o à ní gbọ́ à ní gbà tí wọ́n sì fi hàn yí pé ibi tí kíbla wà ní ọlọ́wọ́ àti àwọn ní gbogbo ẹ ti wá rọrùn nísìn bá a ṣe ní àwọn tán lè wòyàn tí wọ́n wéyàn tí wọ́n tó fi àwọn irinṣẹ́ kan síyàn la tí ó ní àárẹ̀ báyìí ń ṣe lágbájá bẹ́ẹ̀ náà la ní àwọn èèyàn tó ṣe pé tán bá gbé àwọn nǹkan kan kalẹ̀ wọ́n sọ fún yín pé ibi tí ká bá wà nì so tẹ́ bá wá pè wọ́n tí wọ́n sọ fún yín pé ibi tí ká bá wà nì tòun ti bẹ́ẹ̀ náà àwọn èèyàn tún ságídí ní àní gbọ́ so àní tẹ́tẹ́ rí atarawa jẹ́ kan ìtànjẹ kan ṣẹlẹ̀ sí wa ní àdúgbò wa yìí ìtànjẹ tó ní agbára pé àyẹ́ sì máa ń tẹ̀lé ara rẹ̀ jẹ́ báyìí wàláì ẹlòmíì yóò sì ní àyà yóò ní agídí lérí ẹ̀sìn ọlọ́run ọba wọ́n sọ ẹ̀sìn ọlọ́run débẹ̀ pọ́n ṣe politics ipe òní òní wọlé èmi ní wọlé òní wọlé èmi ní wọlé wàláì ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ọba ìṣe bẹ́ẹ̀ o pété òní sẹ́tẹ̀mí Ah, ẹnìkan kan ò ní sè nínú ẹ̀sìn ọlọ́run ọba ipe tiẹ̀ tiẹ̀ ò sí nínú ẹ̀sìn ọlọ́run ta nabi sallallahu alaihi wasallam náà ní gbogbo agbọ́dọ̀ máa dámọ̀ràn sí pé a ah, àfikíta nabi kọ́sẹ̀ lérí wa o àfikọ́sẹ̀ lérí wa o ìgbà tí wọ́n yanjú ọ̀rọ̀ kíbla tán ẹ̀yin náà lẹ pé ẹni tí ó bá yín wà ọ̀rọ̀ yìí ó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé ọ̀rọ̀ mọ́ṣáláṣí ṣẹlẹ̀ ni tó di pé ọwọ́ mọ́ṣáláṣí ni níjọ́ òun sì ni wàláhì kìí ṣe pé onísúnà gan ló initiate ọ̀rọ̀ lórí rédíò kìí ṣe onísúnà ló initiate ọ̀rọ̀ yẹn ẹni ó kàn wá sórí rédíò ló wá ń sọ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ń bẹ ńlọrin kọ̀kọ́ yusuf kibla o ó láwọn ẹ̀gzámì rẹ̀ àwọn wá discover pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí Ìlọrin kọ̀ọ̀kan yusuf kibla ọ̀dà kọ́ mọ́sálásí mẹ́ta ipò òlọ́kọ̀ yusuf kibla èyí tí mo rántí ń gbà wọn ọ̀dà kọ́ mọ́sálásí ọmọdá níbi ọjà ọmọdá wọn so èmi náà wá lọ sọmọdá wọn mo lọ lè wò ibi tó kọjú sí mo wo tiwa ìmọ̀ nípa ah! ó yàtọ̀ síra wọn ọ̀dà kọ́ central mosque náà ipe mọ́sálásí ọjà ipò kọjú sí kibla tẹ́wá sì lọ bẹ̀ lóòótọ́ ẹlọ lè wò pẹ̀lú tọ̀dọ̀ wà yìí náà èyí rí pọ́ yàtọ̀ gbogbo mọ́sálásì lọ́rún sí wá rí nù so àti gba wọn wọn kọ́ lùkọ́ pé á ah, ẹnu tó bá kù tábà fi àjọ sí ẹ̀ kéèyàn bọ́ síbẹ̀ ẹ jẹ́ mọ̀ pé ìfẹ́ ẹnu agídí ọkàn àtà ìbẹ̀rù ọlọ́wọ́n ọba mẹ́tẹ̀ẹ̀ta ni ìfẹ́ ẹnu agídí ọkàn àtà ìbẹ̀rù ọlọ́wọ́n ìgbà tán sọ fún yín pé ẹ pé architect ó wá sọ fún yín pé kíbla ni ìgbà tó wá di pé ẹlẹ́ẹ̀gbà ẹ wá lọ lè pè mọ́mù mọ̀lé wá lẹ́yìn ìgbà wọn ah, ah, ah. ẹ dákun sí architect sí mọ́mù mọ̀lé ta ló mọ kíní yẹn jù nínú architect àti mọ́mù mọ̀lé ẹ wá ń wá ẹni tẹ́ẹ̀bì ìlú gẹrẹ ipe mọ́mù mọ̀lé lọ́rọ̀ sí lọ́dà báyìí ǹtẹ́yìn náà mọ̀ lẹ́nu ẹ o mo sọ lẹ́ẹ̀kan pé doctor medical doctor ó ń sọ fún yẹn pé ọrẹ lágbájá àìsàn tí ń ṣe rè ẹ wá lọlé wá mọkálíkì bí bá wu ẹni yìí ọrẹ àbí ọrẹ ní wọn wà ní kọrẹ jèrè ní kọrẹ ó kálukú lọ ní ọmọ pé ẹ ń tanra yín jẹ ẹ òun fà láàfíà tí wọ́n ni wọ́n bá gbàgbé kọ́ rẹ̀ ń gbàlùkú ló sọ pé òun fà láàfíà ara rẹ̀ ṣeré òun fẹ̀ mí ẹ ṣeré bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ń fi òun ẹ ṣeré wàláì azim àfi ká kọjú síbi tí ń jẹ́ òdodo ká kọjú síbi tí ń jẹ́ òdodo ni o ṣẹ́ńtẹ́ mi ń sọ léyìí ìgbà náà làkúndà agbóládùgbò ìsì ní yẹ ìní gbò lókùn ìgbà tí òdodo bá kílẹ̀ sí báyìí òdodo òun ní ṣe tí fi kú òdodo òun ní ṣe tí fi kú àmọ́ àánú mi kàn wá ń sẹ́yìn mo fi ọba tó búra tó bá ẹnu fi búra ọlọ́run ò ní gba ìrún tẹ́yọ̀ kọjú sí kíbla ìrún tẹ́yọ̀ kọjú sí kíbla wàláhì ọlọ́run nígbà kókó ní ìmáàmù mọ̀lẹ́ kan lè wá ìmáàmù Saudi kó sọ fún yín pé kò sí kankan ẹ̀yin gbọ́n mọ̀ pẹ́ ń tọ́ra yín jẹ ni so òun náà ni pé aya al-Qur'an la kàdébẹ̀ yìí fawalli fawalli wajhaka shatr al-masjid fawalli wajhaka Tranquilo, bien, permanente. fawalli wajihaka ṣataral masjid haram ọlọ́n ní ìwà nabi sallallahu alaihi wasallam a ní ọ̀kankan kàábà yẹn oníkọ́ máa kọjú sí tó bá jẹ́ pé náfílà lèyàn ń kí nìsín tó bá pé náfílà lèyàn ń kí ayé mọ́ gbà yẹn kọ́ kọjú síbi tó wá wù ọ́ kọ́dà èyàn lè máa gun mọ́tò lọ èyàn lè máa gun ẹṣin lọ kò sì mọ yẹn náfílà lórí ìrùn àmọ́ tó ń ti bẹ́ẹ̀ náà ìgbà tó bá bẹ̀rẹ̀ tó bá kọ́kọ́ bẹ̀rẹ̀ ó kọ́kọ́ kọjú síbi tí kíbla wà ló fi bẹ̀rẹ̀ hadith mbẹnu bukhari mbẹnu muslim kọ́ra anas bin malik amadawu abdullahi bin abbas ona amadawu tó ikú tó bá fẹ́ ṣẹlẹ̀ àjò yóò gun kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ àbírà ń kú bí abẹ́sìn yóò sì máa yànnà fìlà ní orí rẹ̀ àmọ́ kó tó di pé yóò bẹ̀rẹ̀ yóò pọ̀jú sí kíbla yóò ṣe allahu akbar yóò kàn gún kíni rẹ̀ lékẹsẹ̀ ní ọba máa lọ Allahu Akbar Allahu Akbar lórí rẹ̀ ní olú ti mọ̀ yẹn náfìlà iná làwọn afá máa ń sọ pé yuktafar fi nawafil ma la yuktafar fil fara'id níta lè gbà kéèyàn ó ṣe níbi náfìlà níbi níbi náfìlà sùúrù ẹ̀ ẹni tó bá máa ń wo haram irú àsìkò báyìí ẹnu rọmọdọ́nù yẹn tó bá ní sátáláìtì yẹn lé abẹ́ tó bá débẹ̀ rí náà kó lọ́rọ̀ lé kíyèsí tó bá fẹ́ kí ìṣá ẹ̀rọ lè wo omi tí ìmáàmù yóò dùn ó ìmáàmù wọn sọ kalẹ̀ síbi ọ̀kánkán lẹ́kùn bẹ̀ ni ó dùn ní ó kírun tó bá kí ìṣá ìrákà fún wọn tán wọ́n ẹ̀sẹ̀ wá padà síbi àyè ní òkè so ìgbà wọn ni àwọn èèyàn wọn máa tàwáfù níwájú rẹ̀ àwọn èèyàn máa rìn kọjá níwájú rẹ̀ wọn máa tàwáfù níbi kàábà yóò sì máa bá rẹ̀ lọ torí pé náfìlà ni náà ni wọ́n ń kí àwọn tó wá ṣe pé ọ̀ràn yẹn ni wọ́n clear everybody wọ́n stop ẹ̀yìn tàwáfù wọ́n sì clear anybody wọ́n ní kẹ́nìkan kó ń dún níwájú ibi ojú ọ̀nà yẹn fún imam so àwọn yóò sì ráǹdì gbogbo àyè yókù so àmọ́tọ́ ẹgbẹ́rún ọ̀ràn yẹn lè yẹn ń kí kọ́ wá máa kọjú síbi tí èsè kíbùlà ọ̀ǹtàn rẹ̀ jẹ àmọ́ tó apẹ́ náfìlà bá ní náà ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí n kírun yà ìmọ̀ wáyé náfìlà ni mọ̀ wáyé náfìlà ni torí mo mọ̀ pé ilé kò rọrùn ilé máa tàn gbèsè ayé ara mi jẹ ilé fẹ́ yọ ọ́nú kí máa jẹ́ kí n tí wàá àmọ́ ìfẹ́nú ìfẹ́nú dàmú àwọn èèyàn àti pé ìníjẹ́kìtì ní ọ̀sẹ̀ ẹ̀wà ò kọ́nsẹ̀sì wá ń já wọn ẹ̀wà ò lè pe ìmọ̀mù gàgàkì mọ́mù tí ọmọ pinlẹ̀ ọ̀rọ̀ ẹ̀wọ́n jẹ́ àtàrà ajẹ́mọ́ ládùúgbò yìí ká padà sídìí tí ń jẹ́ òdodo káwa náà ká kírọ́ọ̀sì ìlà àbáwọn èèyàn sí ń kírọ́ọ̀sì ìlà wọn wàláì àwọn èèyàn ń kírọ́ọ̀sì ìlà ni ẹ lọ lè wo lé ọlọ́sàn lé ọlọ́sàn wọ́n chẹ́ǹjì wájú kíni wọ́n yán bẹ́ẹ̀ ẹ̀wò lé ọlọ́kọ́ láyà yìí náà ọlọ́run ti dágbára rẹ̀ náà àwọn múra sí ọmọ bá ń so so òun náà ni pé àfi kí n ti ń jẹ́ òdodo wàláhì àfi ká padà sí díẹ̀ àwọn àfáà ti ń tàn wá jẹ tán tàn wá jẹ wọn ò lè gbẹ̀sìn lọ́wọ́ wa o àfáà ti ń tàn wá jẹ kò lè gbẹ̀sìn lọ́wọ́ wa o àfáà tí ń wá ìyọnu wa kò lè tàbí tàbí tí ń wá ká máa fẹ́ràn kò lè gbẹ̀sìn lọ́wọ́ wa ntọ́gbọ̀dọ̀ dáa lójú nù wàláhìl azim wàláhìl azim tá bá ń sọ pé èèyàn ní inhiraful yasir òun ni pé fẹ́ni tí ó mà iná ni fẹ́ni tí ó mà mọ́ tó dáa mà tó ń sọ fún ọ tó wá ní kí no no àwọn àfáà ní inhiraful yasir inhiraful yasir nípa kíni nípa tó mà ah, bí kéèyàn mọ̀ pásítọ̀ tí ìrùn mọ̀ wọlé nì ó yàtọ̀ sẹ́ni tí ó mà àmọ́ ó ti mọ̀ pé àsìkò orun ò tí wọlé wọ́n ni ẹ̀ẹ́mí ń sáré lọ́bì kan sáré kí náà ni o lè sáré kí o lọ́bì kan tó fẹ́ lọ́run tó bá wá bọ́ ń bẹ́ẹ̀ kọmọ̀nà lè kí kódà ó fẹ́ travel ó fẹ́ travel lápẹjú èkó ó fẹ́ kò ní lọrin ó ń lọ sí èkó ó wá mọ̀ pé àyílá ọbọ̀ nínú mọ́tò alásàrí ọbọ̀ nínú mọ́tò ó wá fẹ́ kó ní kẹfẹ́ aago méjìlá àbọ̀ àsìkò oorun aago kan sí ni ọ gbọ́dọ̀ kírun yẹn láago méjìlá bọ̀ ọ́n ya wọ mọ́tò kò travel káyílà yẹn ọbọ nínú mọ́tò kálásàrì ọbọ tó bá wá di táìmù alásàrì ọ wà kí àyílà àti alásàrì papọ̀ torí májẹ̀mú lásìkò bẹ́ẹ̀ náà ni kíbla náà májẹ̀mú ni téèyàn gbọ́dọ̀ fi ṣeré lórí ìrun téèyàn bá ń kí fawalli wajhaka shatrul masjidil haram ọ̀rọ̀ ṣátìrù nù ọ̀rọ̀ ṣátìrù nù torí ń gbà míì àwọn èèyàn wọ́n di mùnáfìkì débi pé ẹni tó fẹ́ sòdodo gan wọn níjọ́ àti lè sọ wọn níjọ́ àti sọ so wọn àwọn ọmọ atẹ́ra wọn lọ́rùn lérí irọ́ so òun náà ni pé àfikà lákìyèsí ká sì ro àlìkìyàmà ara wa ká ro àlìkìyàmà ara wa èyí fi ẹ̀sìn èyí fi ṣe politics èyí fi ẹ̀sìn ṣe politics ẹ̀ ògbà táàfin mọ́ kí n láìlẹ̀ àgàn ara tó bà mí nú jẹ́ láyé yìí nù pé ah mọ́sálásí ìkọjú sí kíbla náà sì kọjú sí kíbla gbàtọ́ sí di ibi tíbi tíbi tíbi títọ̀ a sì jòkó lé wa <laughs> ah, a sì yàn kírun ní ilé wa náà bí a sì lè rí kí ma tó tó bá padà ṣe dáadáa tó kọjú sí kíbla ní ṣe ahẹ́n inú wo ti wá dùn jù kọ́ńkán fàlà àbí kí wọ́n yí pé tọ́ gbogbo wọn náà jẹ́ ká yí báyìí ká mọ̀ kọjú báyìí so inú ó dùn pé aha à ń sẹ̀sìn ọlọ́run pẹ̀lú rọrùn báyìí ni sàmọ́ àwọn ọkọ̀ kí náà fílà náà àwọn ọkọ̀ fílà fílà pé tọ́ àwọn ọkọ̀ kí ọ̀rọ̀ yàn nánú lé wọ́n sì wá jáde wá wọ́n wá kí náà ní bóla wá sí sọ́wọ́ àjòkó wa ní kẹ̀kẹ́ lágbájá kìí kó mú bẹ́ẹ̀ sì ni tí ń ṣe òun náà afárò wà fún un kọ́lá tó wá sí pé àsìkò òun náà bá sọ di bẹ́ẹ̀ ndé ọ́ di pé àsìkò òun náà ni ayé Abdullahi ibn Mas'ud ó ní idha kana an-nasu yu'akhiruna as-salata 'an mawaqitiha àwọn èèyàn wọn ò kírun lásìkò má àsìkò bóyá ìrun ti wọlé látago kan àwọn sọ dago méjì gbèm yóò dago méjì gbèm Ibn Mas'ud ni salli fi baytik tágò kan bá ti lù kírun lé ẹ̀ náà sọ́lì bèbè ìtì kírun lílé rẹ tágò kan bá ti lù wọ́n ni waj'al salataka ma'ahum subhatan nífi ìrìwáyà kan ní waj'al salataka ma'ahum nafila ìrún tó wà lọ wọn kí pẹ̀lú bá ṣe ń kí ní agbó méjì kọjá àṣẹ́jú mẹ́wàá àwọn àbíkiri kan kọ́ sọ́ di nafila kí ọ̀rọ̀ yẹn nulẹ̀ rẹ̀ kọkànlọ́ bá wọn kí nafila pẹ̀lú yẹn so náà ni pé ẹ dákun torí tọlọ́run ẹ jẹ́ ká ronú ọ̀rọ̀ ẹ̀sìn wa àìfọ̀rọ̀ ẹ̀sìn ṣe pọ́lítíksì àìfọ̀rọ̀ ẹ̀sìn ṣe ike mọ̀ fẹ́ràn lágbájá wàláhì al-akhilla àyà Kùránì ló wíbẹ̀ tí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mo nífẹ̀ẹ́ lágbájá mọ̀ fẹ́ràn rẹ̀ ba'duhum yawma idhin li ba'din aduwwun illa ẹ̀ẹ́dọ̀ tààrà yìí tó bá jọ́ gbìn illal muttaqun àfẹ́ntẹ́ bá fi bẹ̀rù ọlọ́run bára yín lò papọ̀ kọ́dà kẹ́ mọ́ ìjà lérí bẹ̀rù ọlọ́run bí ẹ̀rọ ìfẹ́ báhùn tí mo fẹ́ nì ọlọ́run òwí bẹ́ ànábì òwí báyìí ìgbà ti sé nì kẹ́ já kẹ́ wá parí ẹ̀ ọ̀dà dúkọ́ jẹ́ pé ẹ̀wájọ́ ń rẹ́rìn síra yín lọ lórí ìyapa òfin ọlọ́run ọba so ní pé kíbùlà wàláhì mọ́jẹ̀mùrìn lórí ìrùn ẹnìkan ò sí lè sọ ọ́ di mi tí ò sí kẹ́nìkan wá lóhun ó sọ ọ́ di bẹ́ẹ̀ fún yàn bí asọ́dí yàn yín náà bẹ́ẹ̀ náà ọlọ́run bá ní bí ọ̀rọ̀ kébùlà yìí ṣe pàtàkì tó wà aythu ma kuntum gbogbo bí tẹ bá wà láyé fawallu wujuhakum shatra ọ̀kẹ́kẹ́ bẹ̀ náà ní kẹ́ kọjú síṣẹ́ gbogbo bí tẹ bá wà ẹwọ onísìn gbàtẹ́ ìbálẹ̀ ẹ̀kọ́ yú sí báyìí tán ní ọya àríyá máa kílẹ̀ wájú wọn so ibòmí ni ó lìdí yé sí iná ni ó kálukú fi ya ń pààrọ̀ kébùlà tiẹ̀ àwọn atọ́ra wa jẹ àní mo gbọ́ àwọn ọ̀rọ̀ míì ẹlòmí ò ní bí táwọn bàbá àwọn fi sí iná ni àwọn ò fi kébùlà sí òpùrọ́ mọ́sálásí tó pé àwọn bàbá yín fi mọ́sálásí kalẹ̀ mọ́sálásí tẹ́ chẹ́ǹjì sínú lásán bàbá fi kalẹ̀ nínú ilé tó ń gbé ilé ògbérú lé táwọn bàbá rẹ fi kalẹ̀ má ọ̀sọ̀ tẹ̀tí ń bẹlẹ́mì rẹ wọ́n sọ káwọn bàbá yìí sọ ọ̀tẹ̀ tí ń bẹlẹ́mì rẹ pé ọ̀tẹ̀ ni mi ń bọ́ ọ ṣe ọ̀tẹ̀ ni mo fi kíbla yìí ṣe ìnígbà àmọ́ pé táwọn bàbá ṣe àìrọ̀ ọ̀hún tara jẹ torí ilé táwọn bàbá gbé ògbé bẹ́ẹ̀ ẹ̀sìn làwọn bàbá ń gùn wọ́n so òun náà ni pé kí ọmọ tán rẹ̀ jẹ pẹ̀lú ọ̀rọ̀ àwọn bàbá àwọn bàbá òun tilka ummatun qad khalat laha ma kasabat walakum ma kasabtum wala tusaluna amma kanu yaf'alun olúwa ní ṣẹ́ra àwọn tí wọ́n lọ yẹn tilka ummatun èèyàn kan làwọn qad khalat tí wọ́n ti lọ àsìkò wọn ti kọjá laha ma kasabat ń tán bá ṣe wọ́n walakum ma kasabtum tẹ́yìn náà bá ṣe ẹgbẹ̀sẹ̀ ìyẹn ni pé bójú yín bá ṣe là mọ́ lásìkò òun lórí ọ̀rọ̀ ayé lórí ọ̀rọ̀ ẹ̀sìn yín lẹ́sìn gbẹ̀sán yín so bẹ́ẹ̀ náà ni kọ́lọ́lọ́ wa ni wala tus'aluna amma kanu ya'malu ń tán ṣe ọlọ́run ò ní bí ẹ̀yin ń tẹ́yìn náà ṣe ọlọ́run ò bí wọ́n ìpé ìtàwọn bàbá sí ní ọlọ́run ní bí i ìtẹ́yìn náà sí ọlọ́run ní bàbá yẹn ṣẹ́rí èmi ń sọ abúfáìs ní mọ́ sọ kí níhun ike gbogbo wa báyìí tó bá di ọjọ́ ìgbéyàwó kìyàmù àwọn asẹ́tì wa yìí àwọn àfá ara wa ládìde síra wa àwọn àfá ara wa táàjọ ń kìlọ̀ fúnra wa lásìkò yìí àwọn alánàrú mọ́ra lọ́wọ́ pé a mọ̀ sọ fún yìí kò sí tọ́ka bàbá kò bùkú rí àwọn lọ́lọ́wọ́ ó bí wọn ní ẹjíṣẹ́ fún àwọn ẹni wọ̀nyá bẹ́ẹ̀ jíṣẹ́ fún wọn wọn náà wọn ni àdí ó òjíṣẹ́ fún wọn àbí jíṣẹ́ fún wọn ọ̀láì òjíṣẹ́ fún mi tọ̀ bẹ́ẹ̀ làwọn náà ma bìrọ̀ wọn nìsín wíwájú òmọ́rú òjíṣẹ́ fún yín àbí jíṣẹ́ fún yín wọn náà dáhùn pé ó jíṣẹ́ tọ̀ bí ó ṣe rí nu wa làájọ sẹ̀mí àjọ àjọ àjọ so náà ni kọ́lọ̀kọ́mọ́jì ká dìde síra wa ní dìde aburú kọ́lọ̀kọ́mọ́ṣe àṣàánú fún wa o òun ni pé ọ̀rọ̀ kébìlà ọlọ́run ní gbogbo tí ẹ bá ti wà ibẹ̀ ní ẹdájú kọ ọlọ́run ni wa innal ladhina ní àwọn tí a fún ní tíra gan yẹn ni pé àwọn yahudi ọlọ́run bá ní la ya'lamun dájúdájú wọn mà anna ula haqqu min ikú ebi wa nabi sallallahu alayhi wa sallam bí o ṣe ń dájú kọ kàábà ẹ̀sìn tó mú wá wọ́n mọ̀ pé òdodo ni òdodo tó wá látọ̀dọ̀ ọlọ́wọ́n bá ni wọ́n mọ̀ anna ola haqqu min rabbihim alimami ibn kathir wọ́n ní ay واليهود الذين أنكروا استقبالكم وانصرافكم عن بيت المقدس وَلِيَعْلَمُونَ أَنَّ اللَّهَ تَعَالَى سَيُوَجِّئُكَ إِلَيْهَا بما في كتبهم عن أنبيائهم من النعت والصفة لرسول الله وأمته يعني pé àwọn Yahudi Ọlọ́run bá ń sọ pé àwọn ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kódà bó ṣe ń kọjú sí Baitul Maqdis in ya wọn gan lẹ́nu ìjọ tọ́lọ̀ wọn ni ọya wọn kọjú sí Kaaba kọ̀yẹ kọ́ ya wọn lẹ́nu mọ́ torí wọ́n ti mọ̀ bó náà ṣe mọ̀ ìtì ń bẹ nínú tírà wọn ipe anabi sallallahu alaihi wasallam anabi o ó wà nígbẹ̀yìn kaaba náà ni ó máa dájú kọ láti máa fi sẹ́sìn o ti wà ń imam ibn kasir ni pé ọlọ́wọ́n bá ti ṣàlàyé rẹ̀ fún wa wà máa khassa Allahu bihi nǹkan tọ́lọ́run bí fún ànábì ní ẹ̀ṣà ipe kíbla ní kọjú sí wa sharafahu tó fi fún ní iyì mina shari'ati al-kamilati al-azima àwọn sharia ọlọ́wọ́ bá fún ní ìlànà ìlànà tó pé ìlànà tó tóbi walakinna ahlul kitab ó ní àmá tẹ́ rí àwọn àwọn tí wọ́n ń jẹ́ ahlul kitab àwọn yahudi àwọn nasara yatakatamuna dhalik wọ́n ń pa á mọ́ bainahum láàrin wọn hasadan ẹni pé ní pé wọ́n ń ṣe kéèta wọ́n ń pẹ́ gàn àgbákò náà ni kéèyàn ó ní ẹ̀gàn nínú ẹ̀mí ẹni tó bá ní ẹ̀gàn nínú ẹ̀mí ah, àìsàn tí ń ṣe kìí ṣe kékeré àìsàn tí ń ṣèyàn torí àwọn aburú tí máa ń rọ̀ mọ́ ẹ̀gàn kìí ṣe kékeré kọ́dà tí wọ́n bá wo ẹ̀gàn kò síbi tí ẹ̀gàn lè sọ̀yàn ó lè mú ìyànṣẹ́ bọ pẹ̀lú ọlọ́wọ́n ọba kí wọ́n mọ̀ pẹ̀gàn yàn kí wọ́n mọ̀ ní ìbínú lágbájá pé ìláìk ìbínú ẹ̀ bí wọ́n ń ṣòro kan fún inú rẹ̀ wá ń bí ọ kò síbi tí o lè lédè yàn dé o lè lédè yàn dé bí kúfúrú o lè lédè yàn dé bí ṣírk pẹ̀lú ọlọ́wọ́n ọba torí ntí wọ́n mọ̀ ni pé bí ẹn pọ́lọ́wọ́ ọbọ̀ mọ̀bí tó yẹ kó gbé orí òun sí so náà ni ó léwu kéèyàn jẹ́ pẹ̀gànpẹ̀gàn ẹni tí máa ń pẹ̀gàn yàn kódà bákanáà wà kúfran ìṣe kèfèrí pẹ̀lú ọlọ́run pé ànígbà wà ìnáàdàn ọ̀tẹ̀ náà ló máa yahudi sọ pé àwọn ò ní gbà ipe wọ́n mọ̀ pé anabi sallallahu ni ẹni tí ipe tó bá ń ròdòdó kò ní tẹríba fún yóò yahudi ń bẹ lára rẹ̀ tó bá sọ pé ìwà yahudi ń bẹ lára yẹn irú àwọn nǹkan báwọn ni so níbi kí ìwà yahudi ni kí wọn máa rí òdodo ọlọ́wọ́n ọba kí o sì takò kí o sì dìtẹ̀ di ànígbà nítorí wàá yóò ń tọ̀hún ni pé sórí tó ń dìtẹ̀ sí òun nǹkan èèyàn wà á rí bẹ́ẹ̀ ẹni yóò wà ibi tó fẹ́ kó déhùn yóò sì dé bẹ́ẹ̀ kódà ìwọ ọlọ́wà máa wá ya oníbànújẹ́ wọn lọ́wà tó ya ọ̀tọ̀ ọlọ́wọ̀n bá sí látara pé èèyàn ń bínú ẹni ọ̀hún Eri pé àdìbò kan ní pé àyà ẹ̀rí gẹ́ ti sọ pé wa min sharri hasidin idha hasad ó mì pé aburú ń bẹ níbi ẹ̀gàn ọlọ́run ní wa nàbí wáṣọ níbi aburú àwọn apẹ̀gàn nígbà bá ń pẹ̀gàn nígbà bá ń pẹ̀gàn bí aburu kọ́ sọ níbi aburú wọn ó mì pé aburú ńlá ń bẹ níbi ó ní ìwọ tó ń bínú tó ń pẹ́gàn lérí pọ́lọ́wọ́n bá kẹ́yàn àtọ́bìrì ìjọ́mà alaman asa'tal adab ẹni tó ń wúwà ilẹ́kọ̀ọ́ sí sọ́mi ẹni tó ń wúwà ilẹ́kọ̀ọ́ sí asa'ta ala Allahi fi hukmihi ọlọ́run ló ń bínú sí pé kọ̀ ọlọ́run lè fẹ́ lómi ní ẹ̀bùn kẹnu rẹ̀ ọ̀dá ọlọ́run lè fẹ́ lómi ní ẹ̀bùn ẹ̀wà ọlọ́run lè fẹ́ lómi ní ẹ̀bùn arzikí ọlọ́run lè fẹ́ lómi ní ẹ̀bùn làákàyè ọlọ́run lè fẹ́ lómi ní ẹ̀bùn kóyànjọ sẹlómi oríṣiríṣiríṣi ẹ̀bùn ọlọ́run bá máa ń fún èèyàn ọlọ́run fẹ́ lómi ní ẹ̀bùn ọmọ bíbí ọlọ́run fẹ́ lómi ní ẹ̀bùn àlàáfíà sókínú mọ́ wá bí ọ irú ẹni yẹn ntí tó máa ń tó ń ṣẹlẹ̀ ni pé yóò tún gbàgbé orí tọ́lọ́run bá sí fóun náà kò ní rí náà rí pọ́lọ̀ ti ẹ̀ sí dára fóun náà tí tọ́lọ̀ sí fẹ́ ni o títà ń binú ní ó sàmọ́ fẹ́ kó di tòun yóò wá gbàgbé pọ́lọ̀ wọn bá kẹ́hùn náà so náà ni pé ẹni tí irú wà bá ń bẹ lára irú àwọn ló ń dààmú àwọn Yahudi wọ́n mọ̀ pé anabi sallallahu alaihi wasallam bó ṣe chẹ́ǹjì kébìlà wọn wọ́n yẹ ká wá bá ni pé bẹ́ẹ̀ ni àti rí nínú òwe tiwa náà pé o ò ní kọjú sí àyè máa ṣẹ̀sìn rẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so náà ni pé ọ̀rọ̀ kébìlà kìí sí ọ̀rọ̀ kékeré nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́wọ́n ni wa man Allahu bi ghafilin amma ya'malun ló wá ní gbogbo èmi ọlọ́wọ́n ọba mi è ṣe ghafil ẹni tí ó gbàgbé amma ya'malun táwọn èèyàn ṣe gbogbo tó kálukú ṣe níṣẹ́ lọ́n lè mi gbàgbé rẹ̀ náà ni ó kálukú wa a ní àkíyèsí àkàkún lórí àwọn iṣẹ́ ọ̀rọ̀ ìṣesítà máa sọ àìbẹ̀rù Ọlọ́run Ọba ọ̀pọ̀ ní àwùjọ wa yìí níbi ọ̀rọ̀ àìbẹ̀rù Ọlọ́run Ọba ọ̀pọ̀ láwùjọ wa níbi ìṣesí mímọ́ ń tẹnumọ́ kí níhun ipé gbogbo ìlú tèmi ń dé ní nọ́ọ̀tì ni ní eh, west yíyá yìí ni north west tó ká ni pé àwọn èèyàn ń ṣe Islam ń bẹ kọ̀mọ̀ síbi tí àwẹ̀ titi máa ń rí báyìí tó ipẹ́ máa rí pé àwọn èèyàn máa ń sẹ lọ́hùn nínú àwẹ̀ Ìlọrin yìí ni Ìlọrin yìí ni Ìlọrin yìí ni sínà inú àwẹ̀ yìí ni máa ń pọ̀ jù ni máa ń pọ̀ jù nílọrin yìí tó gbá wọn mọ́ sọ̀rọ̀ kéèkéèkéèkéèké wọ́n máa kiriki ìranu tí wọ́n oríṣẹ́ lọ́jọ́ lásán máa láǹdarí wà síbọ̀ wọ́n àfọ́ ọkọ̀ra ọlọ́rùn báyìí ẹ̀yìn kí ló gbọ́ wà sí kí ló gbọ́ ó jó darí ọkùnrin àtọkùnrin ọkùnrin àtọbìnrin gbúrú eléyìí wàláhì azim ntí ma ń bí ọlọ́wọ́ bá nù ní inú rọmdọ́n tó pé ìgbà tó kéwọ́ kí wọ́n súnmọ́ lọ́wọ́ kí ìbẹ̀rù ọlọ́wọ́ bá wọ́n ní ẹgbà ẹ̀ la'allakum tattaqun kẹ́ẹ̀fì bẹ̀rù mi kò kí lára lọ́ni tó máa ń yà sínú àwẹ̀ o.

zika mukto àwọn ọmọ obìnrin ọ̀sọ́rọ̀ yẹn má gbà wọ́n láàyè kí wọ́n mọ́ lọ́wọ́ àsí káàkiri má wọ́n tọ́ bá lábúrò tó bá lọ́wọ́ àsí mú lọ́wọ́ ẹjọ́ lọ kó sì padà sílé ọlọ́run lórí àti ní géètì ńlẹ̀ wa ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lẹ̀ lẹ́mọ̀ rí wọn káàkiri wọ́n kó wá síbẹ̀ wọ́n mọ̀ àkílẹ̀ ah, wáyà yẹn jáde ah, ó yẹ pé ẹ̀ka ah, ẹ̀rí inú lúná yìí nìsín ẹ̀hẹ́ ọlọ́run tó fi ti ọlọ́run tó fi tú àṣírí wọn báyìí nìsín ní lúná yìí so náà ni pé ẹ̀dàkùn rọ̀mdọ́nù kọ́lọ̀ musa sànú fún wa o ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ká lákìyèsí so ká jìnà sí gbogbo ohun tí ọ̀dà kọ́lọ̀ kọ́mọ́ṣà gba rọ̀mdọ́nù wa o kò ṣe wá ní ẹ̀sán olórí kó jẹ́ ká bá nínú mizan hasanati wa subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa assalamu alaikum wa rahmatullahi oníbèrè ní ẹ̀dàkùn kí ni ó dé tí wọ́n máa fi ń lo kàrámù lọ́wọ́jì àwù fún Sayyidina Ali tí wọ́n sì ń lo radiyallahu ta'ala anhu fún Abubakar ẹni tó bá lágbọ́yé ẹ̀sìn èyí tí ó dá fún gbogbo àwọn sọ̀hábà nàbì sallallahu alayhi òun náà ni pé tọ́wọ́ ti yẹ pé sọ̀hábà ni radiyallahu anhum náà ni so gbogbo wọn pátápátá ọlọ́wọ́ bá ní was-sabiquna al-awwaluna mina al-muhajirina wal-ansar wal-ladhina ttaba'uhum bi ihsanin radiyallahu anhum ọlọ́wọ́ ni mo yọ́nú sí gbogbo wọn náà ni tí a bá fẹ́ tọrọ àdúrà fún wọn radiyallahu anhum náà ni kéèyàn tọrọ fún gbogbo wọn so àwọn ṣíà inú àwọn dasa'is wọn nínú àwọn aburú wọn tán penetrate sí àárín àwọn mùsùlùmí lọ́jọ́ tó ti pẹ́ táyìn ò sì tètè nífura náà ni ru karamallahu wajhahu títí ali ọ̀dà tá a bá ní pé ali ò fojú kalẹ̀ fún òsàrí ni abdullahi ibn abbas náà òun náà ò fojú kalẹ̀ fún òsàrí àbí kò forí kalẹ̀ fún òsàrí so kí ló dé tá a máa lu karamallahu wajhahu fún ibn abbas náà so wọ́n wà ní iwájú rẹ̀ yẹn kò fi kárí kọlẹ̀ bó sàrí karamallahu wájú àwọn èèyàn sanabi anabi sallallahu alaihi wasallam náà sunna fi kọlẹ̀ bó sàrí ni ẹ karamallahu wájú àwọn náà adiyu buna hatim onú fó sàrí sùkúlù táwọn sí àwọn fáwọn yìí náà torí pé tó ń sàtáyá lọ tó wà sẹ́yà yìí bá mú lọ́wọ́ dàkùn tẹ́lẹ̀ mẹ́wọ̀n sàtáyá. tọ́mọ̀ ta pọ́ńtà lérí tọ́mọ̀ ta pọ́ńtà lérí lérí lérí àtáyá àwọn ṣíà náà ni wọ́n ní àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ so àwọn náà máa ń ṣe bẹ́ẹ̀ so kọ́lọ̀ kọ́mọ́sá sànú fún wa naam. oníbẹ̀rẹ̀ ní asàláwà alékùn orí ẹlọ́kùnsẹ́ ẹ̀ lè sọ ẹ̀ lè ṣe àwọn àdìkárù bára sọ́bá wàlmọ̀sá lẹ́yìn bá sí òun bá ti yọ tàbí wọ́ àsìkárù àárọ̀ ó ní àsìkò tí yàmà ń ṣe níta Nabi sallallahu alaihi wasallam nígbàtí àsùbá alfajari bá ti yọ tálfajari bá yọ so tí a kí àṣùbà tán ìyẹn láǹfààní láti máa ṣe títí tí oòrùn ó fi yọ tóòrùn bá ti yọ kí o stop rẹ̀ kí o stop rẹ̀ bẹ́ẹ̀ náà ni títí àsìkárò rọ̀lẹ́ nígbàtà bá ti kí alásàrì tán títí tí mọ́gírèbù fi tó tí mọ́gírèbù bá ti tó kí ọ̀dà dúró so tí ọba ti rí ṣe lásìkò ohun tán ọlọ́wọ̀n kádàrà rẹ̀ pé ó ṣe ní ọjọ́ òun nù sókè yọ sọ di ọjọ́ kejì wallahu a'lam. wọ́n rí kàá kill rats during the month of Ramadan. Then please tell us about janaba, how to bath janaba. naam wọ́n ní sí ìyàn lè pa èkúté àbí. anabi ah. <laughs> sallallahu alayhi wa sallam ń bẹ nínú hadith bukhari àti muslim ipe khamsun min alfawasiq ipa àwọn kan márùn bẹ kò kí ni wọn yuqtalna fil hill wal haram a máa pa wọn nígbà tá a bá bọ̀rọ̀ alẹ́ tẹni pé tá báyìí wal haram kódà tá a bá tó ń ṣe hajj lọ́wọ́ tí a bá rí wọn kí wọn pa wọn gbàtà nàbí ń kàwọn ànábì ka alfaara èkúté náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sèyí lè pa so àwọn àríkè àyàfi nínú Ramadan so yẹn téèyàn bá ní bùkátà sí kó pèkúté bóyá kúté ń jẹun nǹkan lórí rẹ kò sí nítorí kéèyàn máa pa ọkọ̀ bá sínú àwẹ̀ so wallahu a'lam. they only please tell us about janaba how to bath janaba. janaba bí a ṣe máa ń sàlàyé kì í ṣe nǹkan tó le tí wọn bá ti rí omi so èèyàn kọ́kọ́ fọ ọwọ́ yẹn lẹ́ẹ̀mẹ́ta òun là kọ́kọ́ so lẹ́yìn ìgbà náà èèyàn ṣan abẹ́ yàn ẹ̀gbọ́n yẹn lè rẹ́ sọ wá bẹ̀rẹ̀ àlùwàlá bí àlùwàlá tí yóò fi kírun tí wọ́n bá ṣàlùwàlá tán tó bá wù yẹn lè má tí ì ṣan ẹsẹ̀ tó pé tí wọ́n bá ti pa eré tí wọ́n pa etí èyí filẹ̀ bẹ́ẹ̀ èyí wọ́n á da omi sí orí yàn pọ̀ tí omi wọ́n wọ ilẹ̀ dáadáa yóò sì máa fọwọ́ ya irun eré wá síbi ọrùn ẹ̀mí ẹ̀ta èyí ó dàmí sí ẹ̀gbọ́n yẹn èyí wọ́n á dàmí sí apá ọ̀tún èyí fọwọ́ gbó sọ̀bọ́yàwó yẹn lè ṣe dáadáa jẹ ara kí wọ́n tó ń dáa sí ìṣàlẹ̀ náà bẹ́ẹ̀ tí o fi pómi kárí rẹ̀ ìyẹn ò ní òǹkà ìyẹn ó sá ṣe tómi ó fi kárí rẹ̀ ni ìyẹn ó tó ń dáa sí ẹgbẹ́ kejì náà pọ̀mọ́ pa pọ̀mọ́ bí ẹgbẹ́ kejì pọ̀mọ́ ẹ̀ àwa sálẹ̀ tí tómi ó fi kárí òun náà sùnwó lóǹkà orílẹ̀ yẹn ó sìn ní ẹ̀mẹ́ta ìyókùn yẹn ó kàn dá mi títí tó fi ó fi kárí rẹ̀ ni so lẹ́yìn gbà yẹn wọ́n á san ẹsẹ̀ fẹ́ni tí o bá ti san ẹsẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so bí táyà máa mú abí jẹ́nàbà ṣe parí náà nù kò sí nǹkan kan mọ́ lẹ́yìn so wallahu a'lam. oníbẹ̀rẹ̀ ní sòkòtò tó bá so ẹ̀yìn rún. kó bo eékún ni kó bo eékún yàn tó ìpínpàtọ́ níbi ìmúrántí nkankan àwọn tó máa ń wọ shirt láti máa fi kírun ẹlòmíì kì í ṣàkíyèsí nípa pé tó bá rùkù kò dáa kí gbogbo ìbàdíyàn kọ́ máa kọ́ máa hàn òhun níbẹ̀ yẹn kí nìyẹn lágbára ó lè ba irun tèèyàn jẹ́ bákan ó sì lè ba irun ẹlòmíì náà jẹ́ tó yẹn tó ń bá ń wọ irun òhun nu irun òhun súnà ni kí wọ́n wọ aṣọ tó pé ó sọ̀kalẹ̀ dáadáa sí ìsàlẹ̀ ìbàdí èèyàn tí è pé ìbàdí ọmọ àti ẹ̀ bá ti rùkú so abẹ́lómi tí wọ́n wọ jeans pẹ̀lú shirt sórú àwọn kaba yẹn jẹ́ ká kíyèsí ká pé tí ó kọ́ba ara dáadáa náà ni kò jẹ́ torí kò dá kí wọ́n kírun tó pé ntí yóò ní kírun yẹn gbà kí wọ́n tó máa ṣe kùn sùkọ́lọ́n kó ṣàánú fún wa wallahu a'lam oníbẹ̀rẹ̀ ní asalaamu alaykum ẹ dákun ẹni tí bá ń ba obìnrin lọ́wọ́ nínú àwẹ̀ ṣé àwẹ̀ rò bàjẹ́. kéèyàn máa ba obìnrin lọ́wọ́ nígbà tí ìsinú àwẹ̀ gan tí ìsinú àwẹ̀ kò dáa kódà ìyàwó léèyàn ìyàwó léèyàn èèyàn gbọ́dọ̀ súnra kì fún nínú Ramadan ká tó wá ní nínú àwẹ̀ Ramadan anabi sọ̀nù hadith Abu Hurairah pé man lam yada' qawla az-zur wala 'amalu bihi ẹni tí ó bá fi àwọn nǹkan ọ̀rọ̀ kátàkátà ọ̀rọ̀ sọkúsọ kalẹ̀ àti àwọn iṣẹ́ kátàkátà irú ẹni à ń bọ̀bẹ̀ lọ́wọ́ yìí anabi ni wa laysa lillahi hajatun fi sawmihi fi an yada'a ta'amahu wa sharabahu kùsùn tọkọlọ́hún nípa àwẹ̀ tí ń gbà ìkà ń fi ebi panu ara rẹ̀ lásán tó sì ń fi òǹgbẹ́ gbẹ́ra rẹ̀ lásán ni sódà kan tí bá ń ṣerú nǹkan báyìí kọ́ da so n ti ń jẹ́ pé yẹn ń gbàwẹ̀ náà ni kí gbogbo ohun tí ọlọ́run ló wọ̀ kí yẹn jìnà sí sukọlọ́n kọ́mọ́ṣá sanu wa subhanaka allahumma wa bihamdik ashhadu la ilaha illa anta astaghfiruka atubu ilaik